أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم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 إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالله من تركه من جبار قصره الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله السبيل وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلمان فآمنا به ولن نشرك بربنا Ramadan ti ọdún 2019 tó jẹ́ one thousand four hundred forty nine kíra lọ́wọ́ sọ̀rọ̀ àrùsọ́dá. Òun tá a bá lọ, òun náà ni ìṣe ìgbéyàwó sókè lórí tí a kàlẹ́ sí lórí ìmọ̀ ẹni. ثم بعثناكم من بعد موتكم lẹ́yìn bàtà ti kú àtúwájú padà ní àwọn èèyàn tí wọ́n tọrọ nǹkan tọ́lọ́ tó bá ń bá wọn lójú ẹsẹ̀. dàgbà tó lè ṣubú fẹ́ẹ́ bá àwọn òkun ọlọ́run. inú àkàwé kan nìyẹn tí ọlọ́run àdìgbò láàbò tó pa ọ́ náà ó tó wájú wọn padà. ẹlẹ́ẹ̀kejì níbi àwọn èèyàn mọ́sáì náà ni òun náà wà nínú rọ́tò ìbáfọ́ra seventy two àti seventy three ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹta àwọn èèyàn tó ṣe gbé kọjá lè fi rẹpẹtẹ ìkáwọ́n sọ́dọ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ hàn ikú ni alákòóso ọlọ́wọ́ àtùpà ọ́ wọ́n bá ìwé jáde tó ń ọlọ́wọ́ àti ìfọ̀pá ọ́ lẹ́yìn ọlọ́wọ́ àti ìfọ̀pá ọ́ ọlọ́wọ́ تلاوة القرآن من سورة البقرة آية 103 ولقد ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم قلوب حذر الموت فقال لهم الله ثم أحياهم إن الله قدير على الناس ولكن أكثر الناس لا يشكرون قال لي شكوى سيوي ويكافرين ọlọ́ni ẹ̀wò yìí sí àwọn èèyàn kan tó lè fún wọn jáde kúrò nínú ìlú wọn kí ń sá kúkú. ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ́ ẹgbẹ̀rún oríṣiríṣi ni wọ́n ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ní ìlú wọn lọ́ jáde. bàbá ọlọ́mọlá ọlọ́ni ẹ̀ẹ́dùn apákòdà ẹ̀kú wọ́n sì kú tó ń bá àdìyà wọn lẹ́yìn ìgbà náà ọlọ́run ti wọ́n ìdílé ọlọ́run ní ọ̀nà àti àkàwé tó máa lórí pé òun lágbára lórí fún wọn pa ẹ̀dá kó tó di padà. ẹlẹ́ẹ̀kẹ́ iná arákùnrin kan tó ló kọjá lábúlé kò kan tọ́wọ́ àwọn abúlé kò yẹ ẹ̀dá àwọn èèyàn àmì báwọn èèyàn gbé ìrírí ìkòkò ní nǹkan ìdáná ní lóríṣiríṣi lórí olùwà ìsàlẹ̀ ìjọ ẹgbẹ́ bẹ́ àhà ọlọ́mọ kò sẹ́wọ̀ àwọn yìí ti kú jẹ́ àdúgbò oríṣiríṣi rẹ̀ pẹ̀lẹ́ lọ́wọ́ sí ìmọ̀ ìdá àhà ah, ah, ah. kó lọ́lọ́wọ́ sọ wá di àwọn òkú ìgbà ìgbà lọ́lọ́ dọ̀bìnrin àti àwọn ọlọ́wọ́ àti òun náà lọ́wọ́ tó ń bú lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́gbàá lọ́wọ́ wá dìde ọlọ́wọ́ á fún ní àmì méjì àmì tí ó fi mọ̀ yìí pé o ti pẹ́ bì pé kò tọ́ ni kó o tún fi bẹ́ àti àmì tí ó fi mọ̀ ọ̀gá ní ọ̀gọ́dẹ́ pé wọ́n sọ kalẹ̀ bí lánàá ní òkú yìí là wọ́n ẹ̀wọ̀n tó ti lè nínú sọ́ra tó bá kọ́ra ìyẹn wa àyà tó náà. أرني أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأمرته الله عن عام ثم بعد قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك أن يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير أظني أو الذي مر على قرية أبي كافر وهو يسيء أمرنا torí kọjá ní abúlé kan wáyé aláwíyá tó ní aláàbò òṣìṣẹ́ gbogbo tí wọ́n máa tọ́ka ìwé ìṣòwò tẹ́ǹtì ni ó ti wó ilé ni ó ti wó tó ń rà ní ẹ̀lẹ́ yá a àwọn yẹn wọ́n ti kú kan kọ́lá náà lè fi áàbì ìlà ọgbà àdàmọ́ kí a. ọwọ́ aṣọ yìí pé bóun ni ọlọ́run bó ti wá di àwọn gbogbo àwọn ìlú lẹ́yìn àti ìlú náà fa àwọn àtàwọn ọmọ àwọn ní àtàrà ọlọ́wọ́ á ní kó mọ̀ oṣù kù síbẹ̀ olú ọgọ́rùn ọdún gbáko tó ń lọ bàtà ọlọ́run á di dìde lẹ́yìn ọgọ́rùn ọdún kọ̀ọ̀lá fámúdàbí àmàlà wà á ìdílé àwọn ẹ̀dá ọjọ́ mélòó ló ti lò bí tọ́lá láti tó yàwó máa ń àwọn máa ń dẹ́yà ọmọ ó ní ọjọ́ kan àbí àbọ̀ ọjọ́ tí ọ̀dọ́dọ́ kò ní lò. kọ́pá oníbó sì rẹ̀ sí i tọ́ba ṣe ilé ọmọ fún ti lo ọgọ́rùn-ún ọdún tó wá ń lo ọjọ́ mélòó lò ó lò pọ̀ yóò tún jẹ́ yóò tún jẹ́ yà ní ọ̀dọ́ lọ. ṣùgbọ́n tó kú tó hàn sí ilé òbí sọ̀rọ̀ bí adájọ́ ìdí ẹ bá sọ ilé òbí sọ̀rọ̀ bàbá àwọn ajẹ́ igbó wọn wá sí lọ́nà lẹ́nu àwọn lọ́yà sí máa ń dùn wọn wọn lè sìn yẹn lọ́nà òfin ẹ̀yọ kan wọn lè ta àwọn ẹ̀dọ́ lẹ́nu mẹ́fà ládàjọ́ àwọn òkúrò wa ń wà àgbà ìdìbò ọlọ́run. ó ní ọjọ́ kan ló lò àbí àbọ̀ ọjọ́ àmàlẹ́kà wa sọ pé bàtà níta ní àtàrà ni a ọdún kan lọ́dún kí ló bá wò bá ń torí ìlà àbọ̀ àtẹ́ ọgọ́rùn-ún ọdún ló ti lò ó ti lò ó ti lò ọgọ́rùn-ún ọdún gbàgbó tí ò dínkù rárá fàǹgórí ìlà ọ̀ràn ọlọ́wọ́ fún mi wà ní tí ó bí mọ́ ọlọ́wọ́ àmàlà ẹ̀ka tó yẹ kí wo ó jẹ̀rẹ̀ tó gbé lọ́wọ́ ọjọ́ ìdí àná wáṣàrà mi àti nǹkan mímu rẹ tó gbé lọ́wọ́ àtòmí láwùjọ àtàṣàlùnà sórí pé ìkankan ọ̀bàjẹ́ mbẹ́ ìkankan ọ̀ka ìkankan ọ̀jẹ́ yìí ó náà bá wò ó oúnjẹ wọn tó gbé lọ́rẹ̀ òsì tó ṣe ẹ́ tó ń bìtọ́ pé láti náà ló dé bí nù ìkọjọ́ náà wà lórí ìlà ìmọ̀-áríkà wà nínú ẹ̀jẹ̀ àlàkà ayà nìlá wà wù àkúmí rẹ̀ wà wù tẹ́tẹ́tẹ́ rẹ̀ tó ń dé àwọn ọlọ́run afẹ́ fi ọ́ ṣe àmì fáwọn èèyàn yòókù ni wà lórí ìlà ìrìnnà wòye sí egun rẹ̀ kéèyàn àtúntò ṣe sọ̀rọ̀ báwọn ọlọ́run ṣe tún pè yí lé padà ọba wo egun kẹtẹkẹtẹ ìlú lọ́dún à kẹtẹkẹtẹ ti jẹ́ à egun rẹ̀ ti kẹ́kù sẹ́yìn bá ti dúró jẹ lọ́dún kẹtẹkẹtẹ lọ oúnjẹ ní ọ̀pọ̀ bàjẹ́ kótó ka kẹtẹkẹtẹ kótó ni yóò yọ gbẹ mímí kótó ni yóò máa bàjẹ́ oúnjẹ ó ti bàjẹ́ dáadáa ọlọ́run wa sì ní ọkọ̀ sí oúnjẹ ẹnìkan kò ṣe ìdánwò rẹ ní òyìnbadà ìfọ́gọ́rùn ọdún wọn kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó ti jẹrà ó dalẹ̀ ọlọ́run wá gbé dìde lẹ́yìn ojú rẹ̀ náà ó ń mọ̀nà sùn àlàmà ọlọ́run ni àwa ń gbé kí ẹran ojú mọ̀ sùn pọ̀ mọ́lá kọ́ máa sùn pọ̀ mẹ́rin mú balàmà tábà ìjànà làwọn kọ́ọ́là àlàmà náà wà àlàbù ilé iṣẹ́ ìṣẹ́ ìmọ̀ nǹkan nìyí. ń bọ̀ wá àti pé ha nǹkan ńlá bẹ̀rẹ̀ lè yọ nǹkan òṣèlú kẹ òṣèlú mi tẹ́tẹ́tẹ́tẹ́ tó ti kẹ fún téèkù rẹ ti kẹ fún ọlọ́run wá gbé ìdè padà á ó ní òun gbà sí ọlọ́run ọba alẹ́nudẹ́lá ọlágbára ó ní ibùkún tó bá fẹ́ sí tọ́lọ̀ wá fẹ́ sí pọ̀ àdìgbé kẹ̀kẹ́ yẹ wọ́n bẹ̀. ẹ wo títún bí ọlọ́run nínú ìyá ń gbọ́ ọlọ́ bá dìde tí bá ń dàgbà yìí àtẹ̀gùn àtẹ̀ràn yóò máa dìbẹ̀lọ́pù lásìkò náà mẹ́rin yóò kọ́kọ́ dìbẹ̀lọ́pù náà láti ẹran ẹran lè mú sẹ̀sẹ̀ wá máa dìbẹ̀lọ́pù láàyè ìdíyẹ lọ́nà ìpàdé sí. gbàjọ́ máa dìbẹ̀lọ́pù dìbẹ̀lọ́pù sí ipò ní ìjọ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ wá bí ẹni tí ó kàn mọ́ ẹ tí ò ní yẹra ńgbọ̀ bá wá yá lásìkò tọ́lọ́ ó fi ní ilé egun yẹn yóò tó wá fi ìgbọ́ ìgbọ́ wà fún yẹn. àjùmọ̀ lọ́wọ́ fọmọ lọ́rọ̀ yóò wí sí bẹ́ẹ̀ bá ti ń lu gbígba báyẹ̀ bá máa gbọ́ ike igbe tí o sì sùúrù ẹ̀ gbà lọ́wọ́ tí o sì sùn tẹ́lẹ̀ gbà lọ́wọ́ àfìyà ẹ̀ wò ní tóbi ọlọ́wọ́ nítorí àtọ́nà bá ń dá ọkọ̀ kọjá àdúgbò nìkan. ìtẹ́lẹ̀ karùn-ún anábì Ibrahim alayisalaatu salam lọ́jẹ́ máa ń gbà tó ní sọ́wọ́lọ́ gbà ọlọ́run tó kún un ẹ̀rí owó ṣèjú òkùnbé lọ́ba ní mú mẹ́rin péré kó sì rún kó mísì gbogbo ọ̀rọ̀ ọ̀wá lọ fi sí orí ìwé mẹ́rin kọ́kàn bá ẹ̀yẹ oríṣiríṣi mẹ́rin kó sì mísì gbogbo ẹ̀kọ́ kọ́pa ogun pọ̀ kọ́ra sẹ́yìn tó ní sọ̀rọ̀ ẹ̀ ń jẹ́ kí ọlọ́wà ní ọ̀sẹ̀ lọ́wọ́ lójú rẹ̀ ní oṣù tó kọ̀ ó sì gbé ó sì tó pọ̀ à ó gbé wọn lọ tó gbé wọn fún wọn lọ. ànábì ọlọ́ọ̀ni yẹn ó ti nígbàgbọ́ fún àìsíde ṣùgbọ́n ní ọlọ́run kò ní practical ìṣẹ̀lẹ̀ yóò wọ olúmi nínú sọ́láṣọ̀ ìfàkọ́rọ̀ àyà tó sì sí. wà ilé kọ́ọ̀lá ìrọ̀ ní ọ̀rọ̀ bí àìní ike ìgbàlódé ìlúkọ̀ọ́gbà kọ́ọ̀lá ọ̀là tuntun kọ́ọ̀lá bàlá wọlá níbi ẹ̀kọ́mọ́ ìdúnà pàlùbí kọ́ọ̀lá bàbúkà bàtà mẹ́nà ọ̀pọ̀ ìfàsọ́rọ̀ ìdúnà ثم جعل على كل جبل منهن جزاء ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم Alhamdulillah nílẹ̀ àgbẹ̀bí sọ̀rọ̀ àjò rán àwọn káàdì méjì Ibrahim tọ́tọ̀ ilé ọlọ́run ayé ìdíje ìbàwọ̀ ìlú mọ̀ọ́kà fihàn mi bó ti lóòrù Ibrahim ọ̀là ilé ẹ̀sọ́ ìdá pàlùbí kéwìn òde sọ fún owó dúrí ọgbà mi balẹ̀ kọ́ọ̀dà àkójọ àgbà àdáni náà tọ́ yìí ọlọ́ọ̀ni ẹ̀yẹ bẹ́ẹ̀ ní ọlọ́run lóríṣiríṣi ọ̀sọ́rọ̀ tó ń nàìjíríà wà á gún ọkọ̀ tó ń bàjẹ́ àyà àdá kúlé jábàlẹ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ nàìjíríà wà á tún dasí mẹ́rin. tọ́gbọ́n ní ogun náà máa wá kò wọ̀nyẹ ní wọ̀nyẹ kánákáná wọ adìẹ tìkẹ́tì yá sí nàkàsà yá gbogbo wọn wà máa sáré wá bọ̀ ní wọn máa tó wọlé ìsìnkàlà wà á náwó anáńlá àti ìzòlù hàkì dáhùn pé ọlọ́run bá lẹ́yìn tí o sì wẹ̀ rárá nínú gbogbo ti bẹ̀ àti ìmùkọ̀bọ̀ ọ̀dọ̀ wọn ni. ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá àlejò ọlá obì ó ṣe lórí ọwọ́ ànábi isa alẹ́ sàlátọ̀ sàlá tó jáde bí ọlọ́run táwọn olùkọ́lọ́tọ̀ alẹ́ ìran ayé àkọsí náà ẹlẹ́ẹ̀kejì níbi táwọn sábùlù káàbì asọ̀rọ̀tọ̀ pọ̀ mẹ́ alọ́wọ́ ayé àkọsílá sí ìkẹtàlá ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run fi sọ nípa ọ̀pá Musa ọ̀pá tó fi tó jẹ́ pé igi ló fi gbẹ́ tọ́lọ́ sì kú di èlò ó yìí bá wọn lò kú mi ó yìí mú padà ó yìí lọ́pàá ọlọ́run fún nǹkan lẹ́nu ó yìí gbẹ́ lóko sọ̀kálọ̀ wo nínú sọ́ra tuntun ọ̀ha ayé àtàkùn ìsìn twenty one gbogbo ẹ̀ láti ṣàlàyé lọ́pọ̀ orí ẹ̀ ní èsì yìí. lẹ́yìn yẹn làwọn bọ́ sí agbára yìí ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún òun náà ní pé a sọ̀rọ̀ pa àwọn nǹkan kan tí ọ̀pọ̀ ṣẹlẹ̀ láàmì pé òpin ayé ti ń súnmọ́ gbogbo òpin ayé wa wá dé òsì tọ́kàn lẹ́yìn rẹ̀ ju kájíjọ ṣẹlẹ̀ lọ. a sọ pé àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé ni ṣe pé yọ ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run sọ ọkọ̀ sọ ọkọ̀ hàn nínú ẹ̀yìn kíkọ sọ́ọ̀bù àti ọ̀sán àbùsọ bẹ́ẹ̀ tó fẹ́ yín bá dúró púpọ̀ sọ́ọ̀bù ọkọ̀ rẹpẹtẹ ní sọ́ọ̀bù ọkọ̀ rẹpẹtẹ ní kìí ṣe pé ànábì sọ́ọ̀bù kẹ̀kẹ́ náà lọ́ wà ṣùgbọ́n ti sọ́ọ̀bù wa láti one thousand four hundred four hundred plus year sọ́ọ̀bù ọ̀sẹ̀ àbí ọ̀nà ọ̀sẹ̀ ẹtí rẹ̀ rẹ̀ lójú títí gan-an yọ ọmọ sàdúrà kọ́nà orílẹ̀ kọ́nà ní òwòrílẹ̀ tí ó yọjú títí tó wọ́n yọ lọ́wọ́ alẹ́ rí àwọn kan wọ́n pàṣẹ ẹkú pẹ̀lú lónìí nígbà wọn tó wà ní wọn lójú ọlọ́dún wà lọ́dún ní tuntun ní ẹ̀rọ ọlọ́dún lọ́dún. torí owó tọrọ ma inú àmì òpin báyé ń bọ̀ owó ọjà jẹjẹ kí ọjà jẹjẹ débi pé àtirẹ̀ ọgbà sàrà àgbọ̀ gba owó yìí lọ rí ìtọ́ orí ìdí mi ọ̀pọ̀ lọ́dún máa bá tiẹ̀ lọ. ọlọ́mọ ọmọ bí ó ṣe jẹ́ bóyá síkírìtì ti ń bẹ níbi owó tí wọ́n fi ń tẹ̀sí ẹni rẹ gbogbo àlùkù jẹ bóyá náà ni ó bí ìkíní yẹ ló ti ní àwọn yahoo yóò ti ti oríṣiríṣi ti àwọn ẹgbẹ́ rẹ ló jáàmù ní ti lọ́nà jésù ìdí ayé sì lọ ní ìsinyìí bóyá bóyá nọ́mbà láwọn ti ṣe owó ọ̀rọ̀ yá láàbò ní ní bọ́ọ̀lù ní bá lè ní ọ̀rọ̀ èlò ní káwọ̀ àrùnọ̀dọ́rọ̀ àrùnọ̀dọ́rọ̀ ní ní báwọn náírà báyìí báyìí bá tó ọ̀nà ti bẹ̀rọ̀ láti dé ọ̀nà ìbẹ̀rù lówó ìgbà. bẹ́ẹ̀ náà sì ní fáàlì táwọn èèyàn máa ṣe pẹ̀lú mímọ akọ́nọ́sálásí ọsẹ ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o tún wá sáà fi dáadáa wọ́n láwọn ayé lómi àwọn yàrá kò dá lórí wọn wọn tún mọ́tà tí wọ́n ti ń gbọ́ àwọn ọ̀rẹ́ kúkú ti àwọn ọ̀rẹ́ àwọn táwọn yàrá sì ti mọ́tà àwọn ọ̀rẹ́ tó ti àwọn ọ̀rẹ́ kúkú ti inú wa ni o pé bí ayé ń bọ̀ ni ọtí ọjà yẹn yẹn àyè rẹpẹtẹ ni àwọn àmì kéékèèké kéékèèké nìyẹn lẹ́yìn ìgbà náà làwọn àmì ńláńlá àsọ̀rọ̀ ń ba rẹ̀ náà. inú àwọn àmì ńláńlá yẹn làwọn akọ̀rọ̀sì mẹ́sàn-án. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ní bàálí kí ọ yọjú àwọn ayé ayé alẹ́ lórí àwọn ní bàálí ó ti dé olé ayé àwọn náà tó ní ìtọ́ ọmọ lórí àwọn ó ti dé ní ìgbà mùsùlùmí tiwọn mùsùlùmí gulam ahmed gulam ahmed tó ní olórí wọn ìsìláàmù tiẹ̀ yẹn ti gbé ìsìláàmù tí a ní kọ́ ọ̀gbìn ọ̀sán ọ̀la àdìgbọ́lá ìyẹn sọ fún wa yìí pé ana ana ní ààbò wọlé ana ní ìyá rẹ̀ àní lọ́sọ̀ sọ̀rọ̀ ana ní ààbò wọlé ana ní ìyá rẹ̀ èmi ni òkè àwọn ànábì ọlọ́run sí ànábì bíi mọ̀lẹ́yìn àwọn ti nígbà wọn lórí àwọn ànábì ọlọ́run adẹ́gbé islam wọn islam ànábì tiwọn ń jẹ́ gulam ahmed islam tiwa islam ti ànábì ọ̀kan sọ̀rọ̀ àdìsọ́lá tọ́sọ̀ wáyé pé àdàlà àkùkù wọlé àdàbí ìjẹ̀bà àdé èmi yóò fún àwọn ànábì ọlọ́run kò sáà nígbà wọn lẹ́yìn ó sì wá ní wáyà kúrò àìpé máa ká àná mọ̀hẹ́mẹ́d رجالكم ولكن رسول الله وخاتم النبيين أنا محمد صلى الله عليه وسلم يجب عليه كلام يوسف الله ولكن رسول الله وجزي الله وخاتم النبيين وقيل بعض النبيين ورجلها ẹjọ́ tí kọlá bá débi gan tọ́ba ti ka káàkà tó lẹ́nu ìdí náà tó ìgbà tó ti àtẹ́bí ọlọ́run ọlọ́run sì ti ẹ̀ pàdé àti ìṣọ̀rọ̀ àti ìṣọ̀rọ̀ bóńtì ti wá jẹ́ wọ́n wá ká ti kúrò á lè wá lọ́rùn wọ́n lò lọ́dà wọn lọ́kùn wọn lò àwọn ọmọdé wọn bẹ́ẹ̀ bí sí wọ́n rí ìgbà rẹ̀ wọ́n ní tíra àti wọn náà ẹ̀rọ yẹn wọlé ìkọ̀ á ẹ̀ bá rí ìdùnnú wọn wọ́n kò tíra àti wọn lè lọ. sọ̀rọ̀ àti àtúntò sáà sọ pé ń bọ̀ ètò ìgbìlá Ahmad èsì orí tó bá ti dé àwọn àmì ìkúlọ̀ wọn tẹ̀lé ra wọn náà tàbí bàbá. orí ọkọ̀ lásìkò rẹ̀ orí ọlọ́ọ̀ owó ọkọ̀ rẹ̀ pẹpẹ àsìkò rẹ̀ náà ní sọ̀rọ̀ mọ́ríyàm tí a pè ní jésù àtò ẹ̀ náà ló náà jáde ní òde padà. tíra àti wáyé sọ fún ayé pé wà máa kọ́ta lù wà máa sọ̀là lù wà láàbí ìṣòfò aláwọ̀ òrí sábà gbajúmọ̀ bá àwọn tí wọn láwọn bá táwọn tó wá àmàlùyé ọlọ́dún wà fún asọ́lá mú orí ká èlé ta ni wọ́n wà fún àmàlùyé àti kíkà àmàlùyé wà ti nípa kò sí kàkà tó ṣẹlẹ̀ wàlà ètò ìwé aláwọ̀ ìrùjú lọ ṣẹlẹ̀ fún ọdún ọ̀rọ̀ tí ìrùjú bá ti sẹ́kù rẹ̀ ló èèyàn kan níbẹ̀ ọ̀rọ̀ èèyàn mílíọ̀nù ni wọ́n gbé káàkiri ìgbà tó fún mi lọ pé ìrùjú làkọ́kọ́ tí ò kíá nígbà wọn ní. àsìkò kan ẹ̀ẹ́dẹ̀ tí bàbá gbé sókòyè lẹ́yìn àbọ̀wá lórí oyè táwọn èèyàn gbé gbé ó ti kú tí a ń dín àkàrà báwọn èèyàn táwọn èèyàn máa ń dàkàrà òkú bàbá gíga tọ́ba ṣe ike ikú ọlọ́run mu lọ́jọ́ náà tó kọ́ sílẹ̀ tí ikú ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wà á wọ́n ọ̀dọ́ tó ti kú látara ọ̀nà rẹ̀ ìrújú làwọn èèyàn máa gbé kí ọlọ́run nígbà náà ní yọ ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi ìjọba ìjàmbá ìjọba ló tó ṣe lẹ́yìn rẹ̀ ó ìdùnnú ti hàn àdìgbò gbogbo ẹ̀wọ́n ti tóbi ọlọ́ àwọn èèyàn yẹn wọn àfẹ́ mú isa alẹ́ sàlátọ̀ sára ń tó tọ́ ṣùgbọ́n ọlọ́run gbé àwọ̀ rẹ̀ wọ ẹlòmíì lọ́rùn ẹ̀yìn tó jẹ́ oúnjẹ àbá tọ́pẹ́ ti ànẹ́bí isa alẹ́ sàlá ń tó wípé kí wọ́n bá ń dán lọ́dún wá gbé àwọ̀ rẹ̀ òní ọba mú ní láwọn pa ọlọ́run sì pé káwọn láyà gbogbo gbé isa gbogbo àìsàn náà lọ́ba wa pé bá dẹ́rọ̀ bá àkùnrin lọ́wọ́ ilẹ̀ ọlọ́ọ̀bà àlejòọ́lá ó ní òun gbé fi ká gbogbo àgókè. ọwọ́ àlórí ìṣẹ̀mí kan tó ebi ọlọ́ọ̀bà àlejòọ́lá ní ẹ̀ ló ti káyà ló ti wà wù. ọlọ́sìn ní bọ̀ wà iná òkú làrí mọ́ ilé sáàdì fàlà àtàkùnkà òkú nàbí ha. ọlọ́ọ̀bà àlejòọ́lá sọ pé wà iná òkú làrí mọ́ ilé sáàdì àmì àmì ní òní ayé ti ń bọ̀ ìyí sáwọ́ pé gbàgbọ́ bá padà wá. ẹ gbọ́dọ̀ ti yẹn parẹ́ o dàmàdí àgbésọ́jọ́ ni yọ́n máa kó síyàn ẹ bá fẹ́ bá ti kú ẹ̀jẹ̀ kó jókòó dàmàdí à wọ́n máa tà bọ̀. wọ́n ráyè wọ́n ráyè fún ìwé gbogbo akọ̀ lẹ́sìn akọ̀ ọkùnrin akọ̀ ní àdínkù akọ̀ ọkùnrin akọ̀ ní bí ó ṣe kí ni bí ó ṣe yọ sàkà ìwọ̀n bá a ṣe kò péréte ní ẹni fún ìṣùgbọ́n ìyẹn dídá à wọ́n rẹ́jú rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ẹlẹ́ẹ̀kejì masiru dajá asòkùnsẹ́sìn onú ọjáde lásìkò tí màdínà bá bẹ bẹ́ẹ̀ náà ni lásìkò náà ni ìsáàlù tó máa bẹ ṣùgbọ́n masiru dajá yìí àti ìsọ̀sọ́ àtàlàyé máa tó olójú kan ní o yóò pèrè lọ́nà yóò pèrè lọ́nà ọba dárí gbogbo ìlú tóbi náà tó kún mú ọyẹ ẹ ọlọ́lájú afọ́jú àwọn yàtọ̀ sí dìdìrín dìdìrín wọ́n ti rọ́ lọ́bẹ̀ ní sáǹdù ọgbẹ́ ọgbà kódà ẹni ní ìdí sórí fóònù ní fóònù rẹ̀ ní ojú àwọn ọba dárí tó fún ìyá lórí ojú àwọn ọba dárí ní ọjọ́ ọ̀gbìn ọ̀pẹ̀tẹ̀. asọ́lọ̀ náà ti díẹ̀ ó kù bẹ́ẹ̀ àti rí kú àwọn akòkòsẹ́ sì yẹn nàìjíríà yóò pèrè ọ̀nà ìdí sọ̀rọ̀ yóò dé àwọn yẹn tó ṣe díẹ̀ yóò dé ẹyẹ kú wọ́n ti láti rí náà yóò ní wọ́n kọ́ ọ̀dà nínú àwọn oṣù ìdílé wa ti wọ́n tó lọ sí ìdílé wọn lọ́wọ́ sí náà òní ní bí fún wọ̀dára onínáyé ayé lásán ni arúmọjẹ ni wíwà ní ọ̀padà lásán ni bẹ́ẹ̀ náà ni sísọ̀kalẹ̀ àdẹ́wì isa alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ tí ó sọ̀kalẹ̀ sórí ilé kan nídàmọ́ nídàmọ́ sọ̀ lẹ́yìn ìgbà náà sáìdì Palestine yóò lo àwọn àyè kan lórí ilé rẹ̀ tó wájú tó lọ́dọ̀ náà ikú táwa náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wà mú sí lórí ilẹ̀ gbogbo ọlọ́pàá ti ń lọ yọọ wà sáà tó bá dẹkùn pé ìsọkúsọ làwọn sọ gbogbo ká tó tó má bèrè ìlú lọ́tẹ́lẹ̀ wọ́n wà máa ń wá bèrè ìlú wọn hàn náà àbèrè ìdúró àbèrè ìdúró làwọn mú un. sámi ìdùnnú wa ní bẹ́ẹ̀ bá ní ànájì ìtìyín wọ́n kàn má bèrè ìlú ẹ̀sùn náà dùn wa yín ọ̀rọ̀ tó gbogbo ẹ̀tọ́ wa ń gbé àgbélé ìbú dùnà àgbélé ìbú ẹlòmí òbí ọrùn ẹlòmí òbí ayé ẹlòmí òbí mọ́tò ẹlòmí òbí sílé rẹ̀ sínú wọn dùn ní àjọ sọ̀tọ̀ sínú àmì ìdùnnú ní àbámẹ́ ọ̀tọ̀ ẹlòmí ọ̀jà tó fi dá rẹ̀ tí ó sì mọ lọ lọ́gbà ìsinmi lọ́gbà tó ní pàrọ̀ ní àgbélé ìdè wọ́n ti lọ́ọ̀kan ní ìmọ̀ àti ní ìpàgbà àtàkùn bẹ́ẹ̀ náà ni yá dúdú àti máa dúdú ẹ̀dá nínú àwọn ẹ̀dá ọlọ́run ni àwọn ọ̀pọ̀lọ̀ gbà á òde ní ọ̀rọ̀ ní ọ̀pá wọn ọlọ́run kò dé ní ọ̀pá wọn lẹ́yìn ìgbà náà ló wà mú wọ́n kún lẹ̀. tó ń bàjẹ́ bá kú náà àbá gbogbo ilé ọmọ ọ̀run ni yóò kún lọ́jẹ́. ó sì kó àwọn èèyàn sí wàhálà nínú wa gbogbo olóògbé wọn ti mọ lẹ́yìn ìgbà náà ni ẹlẹ́ẹ̀karùn-ún àti kẹfà àti kéde títẹ̀lé ilẹ̀ ní títẹ̀ ìtọ́jẹ́ pé gbogbo èèyàn ọ̀sẹ̀ tó àwọn ọ̀bá rẹ̀ ní ìgbà bí ó ṣe tó bí ó ṣe gba èyí ìbọn ṣẹlẹ̀ níbi tí òun ti yọ sáìdì Australia wàásù náà Malaysia. Brunei, Indonesia, is of that part of the world. Ìkan ọ̀tún ṣẹlẹ̀ ní ibi tó wù tí ń wọ̀ Amẹ́ríkà, Britain, Johnson. Ìkan oṣù tó wá ṣẹlẹ̀ ní Kẹ̀sìtìrà lọ́la ní erékùsù àwọn àwọn lábáwá. Erékùsù yẹn náà ní láti ní Ireland. Ilẹ̀ wọ́n láàrin omi ó ti wà láàrin omi tẹ́lẹ̀ àyìnbó tó wá tẹ́lẹ̀ ibẹ̀ ló rẹ̀ ha ìmọ̀lẹ́lẹ́ táwọn yóò kú lọ rẹpẹtẹ àmì ìdí òkè ayé ó ti súnmọ́ tányányá. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni èéfín tí ó yọ táwọn èèyàn máa yí inú ẹ̀ ní yẹn máa yìí táwọn yóò gbé ìbéèrè lágbọ́n máa sá lọ fún ètùkú èdè ìgbọ́ òfin ìgbọ́ òfin ìgbọ́ kálukú lọ síbi àyè tó náà ti kó wá kálukú lọ sí ìdájọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì iná àti oòrùn tí ó yọ níbi títí wọ̀ tẹ́lẹ̀ kálukú ọ̀rọ̀ kúrò ilẹ̀ lọ́nà bẹ̀rẹ̀ fi fóònù ọ̀pọ̀ làwọn méjì báyìí lọ́wọ́ àti yọ̀ padà lọ́wọ́ àti gbàdúrà tó wà láàárọ̀ tí a ní ṣẹlẹ̀ aago mẹ́jọ aago mẹ́sàn wọn wà fún wọn àyàn lára aago mẹ́sàn alẹ́ àwọn tí wọn bá wà ní west wọn ò lu ọ̀sán méjì àwọn tí wọn bá wà ní east wọn ò lu òru méjì pẹ̀lú àwọn tí wọn rí i pé òun ìgbẹ́ yọ padà láàrin ìṣẹ́jú mélòó náà àdáàrọ̀ láti lò náà òògùn ọba tó wà pẹ̀lú wọn wọn bá tó wọn lò lọ wọn bá tó wọn lò à kí a tó tó òrùn tí ò tíyìn bá ti ṣẹlẹ̀ changes natural changes ṣẹlẹ̀ ní alẹ́ ayé ó túmọ̀ yìí pé òkun ilé ayé ó ti dé tányányá. ẹlẹ́ẹ̀kẹjọ dábà wọ́n yọ nílẹ̀ yọ ọmọ àrùsí wájú fámìlì yọ ọmọ àrùsí wájú múmi. فلا رأي سنسرى النمر وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يؤمنون فأنتم تنظرون سوري عجل فبقنا قالوا لي أجل دابة من جاجة تكلمهم ما يوم الله صلى الله عليه وسلم kálàmà ní èdè lárúbáwá ọba sọ̀rọ̀ kálàmà náà kó tó sálọ́gbẹ́ tókẹ́ ní mo bú yọ máa fi àwọn omi àwọn àmì yọ máa fi tiwọn lá anáni àzàká òbí ayé àti nàìjíríà bínú. ìgbà àwọn èèyàn wọn àwọn ní ìgbàgbọ́ tó tó yẹ kóró wọn ní àbádájú nípa ohun àmì àwọn ọlọ́run ẹlẹ́ẹ̀kẹsàn-án tó parí òní iná ní iná tí ó dáre láwọn sí ìwé iná tí ó dáre táwọn yóò mọ ọmọ iná rè iná rè iná rè iná rè òní ó gbé àwọn ìlọsí bíi máṣá ìlú àyè tí wọn ti kó jọ níjọba ìyá náà nísàlẹ̀ ìyá máa ń fẹ́ bá a ṣe àlàyé ní gbogbo ẹni tó ti di òní lọ kò sí gbogbo tọ́gbọ́ tí òní dá lóṣù. torí ẹ̀ ló jẹ́ pé inú ayé àti dàgbọ́ wa kà ìsinmi díẹ̀ yóò bá àwọn káàrí ìlú sáré ìgbà wo yóò bá wọn nígbà tí wọ́n bá fa pèrè àkọ́kọ́ gbogbo lọ́gbọ́ fún àwọn ọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ọ̀rọ̀ tó ṣe fún wọn ọmọdé ẹ̀dẹ́ gbàgbọ́ òṣìṣẹ́ ni wọ́n máa sọ pé ya àwọn ìlànà mẹ́ta àtàná ní ìgbà lọ́kọ́ dìnnà. هذا ما وعد الرحمن وصدق المرسلون wọ́n lè dé àwọn ta aláàbùdí àwọn àwọn ti tẹ ẹgbẹ́ ẹgbẹ́ alùsáré tó kọjá là púpọ̀ ya àwọn ẹgbẹ́ ẹgbẹ́ amúlọ́lá ọ̀hún ọ̀hún ẹ̀nà wọn. táwọn máa dáhùn sí ìyá ó ìgbé àwọn àsìkò tí wọ́n fi sinmi péréte wọ́n fi sinmi. lẹ́yìn ìgbà náà la bọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ tàbí ní ogún táàpì ní táàpì ní àsìkò tí ń bẹ láàrin pé ìsẹ̀mí ilé ayé ti tán wọ́n ti bọ́ bèrè àkọ́kọ́ lẹ́yìn ìgbà náà a lò ogójì ọdún kẹ́bùsùn wa lọ́wọ́ àdìgbì gan láàyè mi àbúrò àlọ́kù wò ní sọ papọ̀ sí ọdún láti gba sọ́lá àtọ́jú sáwọn tó dá ogójì. lẹ́yìn bá yọ owó wa mọ ìgbẹ́lẹ̀ kejì kájọ wa ìdíyọ́ gbà ẹ̀díyà wà lé. oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àbá àtọ́ lórí òkà fífọ́n kò ní yẹn. ṣùgbọ́n ètò ilẹ̀ òun náà di pé méjì ni ọlọ́sọ̀rọ̀ yìí yà ọmọ sẹ́yìn tó rọ́ọ̀dìbà tẹ̀síbáwò àrọ́ọ̀dìbà àwọn ilé tí ọjọ́ ń bọ̀ lójú wọn kọ̀kọ́kọ́ kò yìí sínú owó mọ̀láyà ọ̀hán tẹ̀síbáwò àrọ́ọ̀dìbà ìkejì ọba tó tẹ̀lé gbọ̀ báyà. bẹ́ẹ̀ náà sì yọ wà láti ṣàfihàn sọ́lá láàrin ọ̀sọ́lá wípé ìsàlàbí sílẹ̀ ló kọ mọ̀láyíkà tí wọ́n kọ bèrè sínú wo. ọlọ́run ti dá ìlú ogun ó sì ti gbé e lẹ́nu ó dorí kodò ní ìrètí àṣẹ lọ́dọ̀ ọ̀dọ̀ ìwé ọ̀yá kọ̀ọ̀kan bí ìrètí nù. àwọn ẹ̀dọ̀ sáà tó láì ní ìgbé ìgbádùn ni mo fẹ́ máa bá tí mi ní ọmọ dùn tí tó jẹ́ pé màláíkà tí ó fẹ́ bèèrè sínú òun ó ti gbẹ́nu lé ọ̀rẹ́ yìí ọkùnrin rẹ̀ jẹ́ àṣẹ lọ́dọ̀ ọ̀rọ̀ tí ń bá wọn bímọ fún ọmọ ẹni kọkọ dé àlà lọ nítorí kọ ọ̀rẹ́ tó ń kọ ọ̀rẹ́ ṣe kú wọn lọ́wọ́ àwọn kí lọ fún ọmọ ọmọ ọdún ìsìláàmù dé wọn mọ sí lọ lọ́dọ̀ rẹ̀ ọdún tí ò sí ní ìsìláàmù dáná tó dé lọ́wọ́ ayé ọdún ìwọ ọmọ ọmọ sí lọ ọmọ ẹsẹ àlọbọmọ náà lè jẹ lè jẹ abájú ọlọpọpọ ni gbọ wá ní àkọ́kọ́ ní ẹgbẹ́ lókun lọ. lọ́wọ́ àbá àwọn tálákà ló jẹ́ àwọn tí àwọn àwọn tí wò ní kékun lónìí wọ́n lọ wọ́n lọ wọ́n lọ gba wọ́n mú owó point five lábọ̀rẹ́ lábọ̀rẹ́ thousand tẹ́gbẹ́lẹ́ ló fi bá mi yóò sì ọ̀rọ̀ sọ bí tí ó ti sọ̀rọ̀ sọ yóò kó tó ti dáa tọ́lọ́run ti fi oṣù kúrò ní ìgbésí ayé ọ̀ kò sì rán kò sì rán tọ́lọ́run bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí ìdùnnú yóò ṣe ọ̀dọ́ pé a òun náà bá ọ̀rẹ́ ta ọ̀dọ̀ tó ń dá amárẹ́ ju mílíọ̀nù sí o nítorí gbọ́ bẹ́ẹ̀ sí ìyàwó kọ́ ọmọ ìgbéyàwó tó ọmọ tí ó kàn yẹn ọjà òkú tó ọmọ tí ó kàn yẹn ìṣẹ́ ọlọ́ọ̀gá tó kéèyàn kún fún bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo àjò ẹlòmí oṣù yìí tí ò ní débi ìgbẹ́ ọ̀ ẹlòmí oṣù tí ò ní débi alẹ́ ti gbọ́ ní. inú tí a ń gbé inú gbàgbé inú gbẹ béèrè gbẹ béèrè lọ́wọ́ mi lẹ́gbẹ́ bá fẹ́ àwọn ọmọ ọmọ oríṣiríṣi àti sára àti ẹ sára gbogbo ẹ̀. ẹni tó yẹ pé oṣù yìí dá ojú àdàní ẹni pọ̀ náà ní ọtí lásẹ̀ẹ̀tì nǹkan kò ṣèyàwó ìfẹsọ̀rọ̀ ọdún méjì lẹ́yìn ìgbà náà ló ti mú mi obìnrin sì ló ń gbà wọn lọ wọn sá wọn tó dúró ẹ bí wọn á béèrè fájú akó òun ti àti bẹ́ẹ̀ kó o ti nà báyìí ẹ̀yìn lọ rẹ ló o tún tẹ pé ìgbà tí kẹwàá wọn bẹ̀rẹ̀ àwọn àyà ìyá ọ̀rọ̀ ní wọn ni bọ ọ̀rọ̀ pé àwọn lọ lórí ẹsìn lọ lórí ẹgbẹ́ wa ẹsẹ̀. nígbà tí nǹkan wàá sùn tó yẹ kọkọ ọmọ nǹkan ṣe lóòrùn ní ìbílẹ̀ rẹ ní bá ń béèrè fájú wa ọdún méjì gbáko o lè sún lọ́rùn tẹ́gbọ́ ẹ̀yìn kéré tí ń tọ́jú ẹ̀ ìgbéyàwó kan náà ṣe sọba ẹni wọn bá fẹ́ bí ṣe ìgbéyàwó ọmọ tí wọn ní wọn yà yọ pọ mọ ẹ wá gbá ẹta tẹǹtì lóríṣiríṣi ẹ wá balẹ̀ jẹ ẹ jì lọ jábọ̀ mọ́ ọlọ́mọ sàánú wa. bí ìgbà téèyàn rántí àjíǹde bẹ́ẹ̀ ló ṣe rí akáwé oríṣiríṣi àyà káàdì máa ka gbọ ẹ̀kọ́ lọ́sìn lẹ́yìn ìgbà náà la wá bọ́ sí agbárin ẹlẹ́ẹ̀kejìdínlógún tọ́jẹ́ pé òǹlọ́wọ́ ti kẹ́yìn lẹ́sìn òun náà ni pé àṣàlàyé àkójọpọ̀ kan nínú àwọn ẹ̀wù ọ̀jẹ̀jẹ̀ tí ń bẹ́ẹ̀ bí ọ̀gá ìyá lẹ́bàá kó lórí ṣe فهو حرف الحشر أقصر كل شيء تأثريكم آدم بإحسانه وألفا كل صالحة أتاها وسيئة جناها في كتابه ètò ilé jù tí máa bá ẹlẹ́wù jù ó náà ní ẹ̀rọ ìjẹ́jẹ́ ọjọ́ ìrẹ̀lẹ̀ ìyá náà ìgbà wo yóò sì fẹ́lẹ̀ ìdá àgbórí ọkùnrin ádámù ní ní sáàbì nígbà tí a bá gbé lábájá ọmọ lábájá Suleiman ọmọ Abdullahi ìwọlẹjọ kan wà lọ́wọ́ náà ayé àlọ ìdáná ní sóòrò ní á tọkọ òwúlà lọ. Tọ́jọ́ pẹ̀lú ọ̀sán pé wọ́n kò lóyún á ti yí ìyá òun mọ́lẹ́bí àmọ́ fárídá kálukú ní ọ̀pọ̀ àwájú ọlọ́run pé wọ́n ti tún lọ́sẹ̀ lálẹ́ ìyá wọn. àwọn káàdì tí wò ní ìdí wọn sẹ̀ wọ́n ti tún lọ́sẹ̀ wọn máa wà wọn lọ́sẹ̀ àdáwọn ọ̀rọ̀ lọ́sẹ̀ àdáwọn. wọ́n tó yọ kọ́ sí ìdìbò ní kókó mórúkọ iná àwọn òkèèrè ọ̀yá ìṣòro kọ́ ìṣòro kọ́ ìpayà àpapọ̀ ní lọ́tọ̀ ìdíyẹ lónìí oṣù bẹ́ẹ̀ bùlà ìdáàbí gbogbo dáadáa tó ṣe àdéjọ́ ọjà àdéjọ́ ọ̀rọ̀ sí documentation rẹ̀ tó wà tó wà tó ṣe wájú. gbogbo akúntó ṣe àdéjọ́ ọjà àdéjọ́ ọ̀rọ̀ sí ọba tó gbogbo document ẹ̀ kalẹ̀ ibi tí ó ti jà ọ́ lẹ́nu pé hé ìmọ̀lẹ́lẹ́ àkọlọ́dá ó bí a ṣe ìṣirò ọ̀rọ̀ fún ọ. ibẹ̀ láti sọ̀rọ̀ lórí pé ojúmọ̀ràn mẹ́ta ìròyìn tọ́lọ̀ fún ọjọ́ náà nípa ẹ̀rù tí bẹ́ẹ̀ àti ìdí àjẹ àti àwọn ẹgbẹ́ mọ̀nà kejì àwọn tí ó ń change nínú àwọn natural things or natural beings heavenly bodies tí ó change níbi ọ̀gbìn àti àmà gẹ́gẹ́ lọ́ba sọ́nù ọ̀rán ẹlẹ́ẹ̀kẹta àti tí ọlọ́ọ̀bà àlejò ọlá sọ fún wa àtòjíṣẹ́ rẹ̀ nípa àbùsí ìbà oríṣiríṣi tí máa ń bani lẹ́rù tí ó ṣẹlẹ̀ sọmọ ẹni ìjọ náà mẹ́tẹ̀ẹ̀ta la ṣe àyẹ̀wò rẹ̀ nínú ẹ̀ níbi ọlọ́run bá pe ọjọ́ náà ní ọjọ́ ńlá ìgbà míì ọlọ́run bá pe ní ọjọ́ tó kú ooru lórí ẹ̀mí láàyè míì ọlọ́run bá pe pé ìyá ọjọ́ náà ìyá tó lulẹ̀ kókó lé láàyè míì ọlọ́run yìí ọjọ́ náà pẹ̀lú ọjọ́ tó le ọjọ́ ọ̀nira tí ó ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn ààyè mi ọlọ́run yìí ẹ̀dẹ́ ọjọ́ náà ọjọ́ ọ̀bẹ̀rù ni kódà ọlọ́run tó pè ní yọ̀wù ìbọ́sẹ̀ ilẹ̀ àtibá ọjọ́ ọ̀bẹ̀rù tó le tí ò ṣubú ẹ̀ máa sẹ́kítì yẹn bá ti yẹ yóò bọ́ ọkàn nù kò síbẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ mọ́ra tọ́lọ́ fi sọ ní túrọ́tì lábìyà ayáwó ọ̀rọ̀ àwọn àdéhùn ọ̀rọ̀ àti yìí pé iná lẹ́ni iná sábà pàtìlà ọ̀hún iná ìwòsàn kúlà ìkà àmúhàdù iná lẹ́ni iná sábà pàtìlà ọ̀hún iná ìwòsàn kúlà ìkà àmúhàdù ọlọ́dẹ àwọn tó ti dá tó ti tí a sì sẹ́tọ̀ nílé ayé ọ̀láìkà ní amúwọ́ àdúrà á gbé wọn jìnà sí iná tẹ́fẹ́tẹ́fẹ́ láàyè sọ́ọ̀rù náà á sì ní sàá wàhùn fi mọ̀ṣáàtì àkóṣùgbọ̀n kọ́ọ̀dínlùún ikú náà ńgbà tí wọ́n bá kọ̀ lọ́wọ́ ọ̀hún irú yẹn irú yẹn àwọn ẹni àjẹmùsẹ̀ ìdíjọra ẹ̀ tí ọ̀wọ́ nù náà ọwọ́ gbígbọ́ lásán láì tí ìwọ bẹ̀rẹ̀ ha ṣé inú tó wọ́n wọ̀ rèé yóò ju ẹ̀kọ́ ara. ọlọ́ni àwọn ọmọbìnrin wàhùn fi máa ń ṣáàtì àwọn gbogbo nǹkan ọdínlùún gbogbo tẹ́ni wọ́n bá fẹ́ tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ lò tí wọ́n mọ nínú àjẹ́ náà láyà súnmọ́ òun lè bá sàrò ilẹ̀ àgbà. وتتلقاه الملائكة هذا يومكم الذي كنتم توعدون ọlọ́ni ìbẹ̀rù tó le jù kò ní bá wọn mú jẹ́ náà ní ìbẹ̀rù tó ń jẹ́ sí à. yọ bá wọn káàmìlì mú jẹ́ kò ní bá wọn mú mi nínú jẹ́ àmọ̀láìkọ̀ àwọn pàdé wọn ìwé àgbáyọ̀ òmùkùnmọ̀ lẹ̀lẹ̀ òǹtò àdúgbò. ọjọ́ nílé o tọ́lọ̀ ọba àlejò ọlá tó ti ṣe é lájọ òkú yín tẹ́lẹ̀. nínú àwọn tí ó àyípadà ọdún padà kejì nínú tí ó yípadà jọba ìyáàmà tí ó fa ẹ̀rù tí ó fa wàhálà tí ó fa kùtìnà iná ní ilẹ̀ táwa yìí ìyàwó ọmọ tó bá ti dáhùn lọ àwọn tó tọ́ ẹ̀wọ̀ lọ́wọ́ ọjọ́ tó kó ṣe ń gilẹ̀ kí ọ yàtọ̀ tó ṣe wà tẹ́lẹ̀ ilẹ̀ yóò ṣe ìmú yíbo gbogbo sàlẹ̀ tó ti rí ọmọ àdúgbò òkè tó ti mọ̀ tẹ́lẹ̀ yọ̀ lọ rẹ̀ èèyàn náà ti mọ̀ pé ìtàn ńlá ló dé yìí bẹ́ẹ̀ náà ní sọ́mà yọ ọmọ ọkọ pẹ́ẹ́ yọ ọmọ ọkọ pẹ́ẹ́ lágbo ọmọ mi tí ẹ gbọ́ òkè ọlọ́ọ̀fù yìí wù ọmọ sáré wọ́n mọ̀ ọ̀dùnrà ọ̀rẹ́ mọ̀ wọ́yẹ sí àdúgbò lẹ́ka àyè ìjìbáyé fàkúlíyà ó béèrè lọ́wọ́ rẹ̀ àbẹ́bí sọ̀rọ̀ nípa àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ tí bẹ́ẹ̀ mọ́tò àti gbòmí gbòdò ọ̀rọ̀ ó ṣe jẹ́ ìyọ̀dà ìyáàmà kàkúlé yẹ ìṣèlúwà ọ̀rọ̀ ìdí náà spa sọ́kùnà tó náà bá ló kúkú ni nígbà tí yẹn kó sọ́ọ̀ ìjọ tó ti tó fi lọ àbí okú tó kó sọ́ọ̀ báyìí tó wá sọ́ọ̀ tẹ́kùn ti kú tí ò wọ́n dàbí ẹgbẹ́ ọ̀nà ẹbí náà bẹ̀rẹ̀ ọ̀nà ẹbí mi ò gé dáadáa kò ní sí nílẹ̀ bẹ́ẹ̀ mọ́ láti kí àwọn bàdé. bí ẹ bá fẹ́ lọ amẹ́ríkà ibi tí wọ́n gbà lọ rè bí wọ́n fẹ́ lọ sàwọ́dí ọ̀nà tí wọ́n gbà lọ rè kò sí àmì kankan ní òfin mẹ́bí kankan wọn láti kí àwọn bàdé. bẹ́ẹ̀ náà ni àwọn odò wọ́n mọ sọ̀rọ̀ wọn tọ́lọ́ bá sàlàyé rẹ̀ fún àwọn Quran òun yóò sì yóò sì súnmọ́ àtàrí torí ìyọ́nà ọgbó ọ̀nà ọ̀sán àdúrà òṣùpá ọ̀sán àlejò táwọn yọ ọmọ wẹ́ẹ̀ òṣùpá náà rí ọ̀ọ́dẹ la jọ ọ̀wá jẹ́ àwọn ìyẹrawọ̀ tí ẹ tóbi jùlẹ̀ lọ wọ́n máa jábọ́ pẹ̀ pẹ̀ pẹ̀ kálukú náà máa rí ọlọ́wọ́ bá àlejò ọlá yọ ọ̀ka gbogbo rẹ̀ yọ ọ̀ka kù àti sánmà tọ́lọ́sọ̀ọ́mọ́ ní sùúrà tó súnmọ́ àyà sí sẹ́wọ̀n ìpè wà máa fàtàlù lọ́ha àpá ọ̀dẹ̀rẹ̀ yìí wàlá àrùn jẹ̀mí à ń kọ́ bí lọ́kùnkù yàwó mẹ́lẹ̀ tẹ̀ yá mẹ́tì wàsàmà wà ọ̀nàfíyà ọ̀nàfíyà mẹ́lẹ̀ sọ̀bẹ̀ káàdà wà tàcàlà àmà ìṣèlú àwọn tẹ̀ dà lọ. lọ́nà bí wàá lọ kí ẹni gàgídé tí ò sí tí ò sí ìfẹ́ ọlọ́ni wa máa ń kọ́ta wúlò àpá ọ̀dẹ́rì yìí àwọn káàkiri ní fún òwú ọ̀rọ̀ fún ọlọ́run tó bó ṣe ẹni tó bu ọ̀rọ̀ fún. mọ́mí mi gan sọ́lágbára kó bu ọ̀rọ̀ fún ọlọ́run tó gbọ́dọ̀ ti kọ́ gbọ́dọ̀ ti lẹ́tọ̀ọ́ sí. a kàn máa gbìyànjú ní ibi àti ọlọ́run là ń tẹ̀lé. àwọn tí wọ́n bu oríṣiríṣi láti kíkálukú ní téèyàn bá bẹ̀rù ọlọ́run yẹ kọ́ bẹ̀rù bẹ̀rù rẹ̀ kò ní dá ẹ̀kẹ́ tàwa nínú wa ti dẹ́dẹ́ kí wọ́n gbàgbé ọ̀dọ́ pépépépé tí wọ́n bá dẹ́sẹ̀ tó lójú ọ̀rọ̀ àbálẹ̀ ká àwọn bá ti yá nípa wọn ti sùn báwo ọ̀dọ̀ ọ̀dà gbogbo ní tèmi. wà á máa ọ̀dà lóru àhà táfà pẹ̀lú ìyè àwọn káàkiri mi wọn ò gbú ọmọ ọlọ́run tó bó ṣe fún ọmọ ìlú fún wọn lọ àwọn olùdarí àwọn nǹkan ìyàwó máa ń ṣe yára àyà gbogbo lẹ pátápátá ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kúnwọ́ ọlọ́run lásán ni ọ̀dẹ́ ìjọba ìdíyàmá ebubu ebubu lásán ni ọ̀dẹ́ lọ́wọ́ ọlọ́run àdìgbàlá ebubu lásán ni ọ̀dẹ́ wọn náà wọ ọwọ́ ẹ̀ ló ṣe kó ló lè bu àbàlà sọ̀rọ̀ ẹ̀ ló kú jàmbá ní àbàlà ọ̀hún ló bu ọ̀dọ̀ àbámọ̀lá tó tóbi ọwọ́ rẹ̀ gbogbo lẹ̀ pátápátá ọlọ́run bá lè jọ lá ọ̀sọ̀ tó kọ́ bójọ́ tó ebubu lásán ni ọ̀dẹ́ fún ọwọ́ ọlọ́run. والسماوات مطويات بيمينه ọwọ́ọ̀tún ọlọ́run ọlọ́run ìkálukú sọ́dọ̀kù pátápátá ìyàtọ̀ ọ̀pá láàrin ẹ̀dá àtàlọ́lọ́gbẹ̀dẹ̀dà ìyàtọ̀ ọ̀pọ̀ jù náà ní ọdún mú wa ẹni ní mú wa ẹni ní ẹ̀mọ̀ kankan ẹ̀mọ̀ kankan sọ̀bẹ̀ ká nà mú tó tó fún ọlọ́run ní mọ̀ wàtàlà ọba tó la rẹ̀ jáde àmà ìṣèlú ọlọ́run dáka yẹ gbogbo nǹkan mi dáhùn ẹ̀rọ pọ̀ ọ́nà. nínú sọ́nà ọba sọ fún wa nìyẹn tọ́jú ẹ̀rù ẹ̀jẹ̀ jẹ́jú rẹ̀ sí àmà ìjọ náà bá ìjọ lá yọ ká ilẹ̀ kù sọ́mà yọ pa kù. àwọn òkè ọlọ́run bá yóò kú odò ọmọ jáde wa wọn yóò ti kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni nínú tí ó tún ṣẹlẹ̀ sámà ọmọ ọdún tí bẹ́ẹ̀ tí ọmọ mi náà àwọn ọmọ rẹ̀ gàá sámà ní lọ yìí sámà ní mè sámà ní rotéètì ẹ̀wù ẹ̀wù tí ọmọ ṣẹlẹ̀ láì sí rotéètì ẹ̀ bá tẹ̀kùn bá fẹ́ gan lásán wàhálà ni yọmọ ọmọ atẹ́kùn lọ gbóríṣìí nǹkan yọmọ ọmọ lọ bẹ́ẹ̀ náà sì ni ìmọ́lẹ̀ ti ń bẹ lára òun ọlọ́run tún ṣe yọjà sọ́sí bó ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni ti òṣùpá ọlọ́run ikú mẹ́lẹ̀ yọ ọmọ ọlọ́ náà àwọn ìràwọ̀ sánmà yọ ọmọ ìjábọ́lẹ̀ láàrin ilé náà láti sọ oríṣiríṣi àwọn ìpayà tí ọmọ ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dẹ́ pẹ̀lú ìyẹn láti parí agbárin ẹlẹ́ẹ̀kejì ní ogún. àwọn aṣèjì ẹ̀nu abala agbọ́n yẹn lẹ́ẹ̀kọkàndínlógún ṣùgbọ́n àwọn abẹ́tú tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí ọdún ìbàdàn. tọ́lá àti ṣe débi kan á abẹ́ sọ̀rọ̀ méjì lábẹ́ àṣìṣọ́ méjì lábàbí gílóòtù sẹ́yìn pé abíbá ní òtún ṣe débi kan náà ni. agbọ́n yẹn sọ fún wa pé àṣìnáàbù náà wàhálù ìpín tí àwọn èèyàn wà níjọ́ àjíǹde oríṣiríṣi ìpín mélòó ni àwọn ẹ̀dẹ́ ènìyàn wà jọ́nà àti kí ni ìṣesí tí ọmọ ṣẹlẹ̀ sí ìpín kọ̀ọ̀kan níjọ́ ìgbà ìyàwó. àwọn ẹ̀dẹ́ àwọn ẹ̀dẹ́ ènìyàn ó kù sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ náà ni àwọn káàbì náà ẹlẹ́ẹ̀kejì iná làwọn ti pé mùsùlùmí ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n ọlọ́run wá ti tán láti borí ẹsẹ̀ òjòwọ́n náà ìwọ́n jẹ wọ́n yà wọ́n pè mí kò sọ́ọ́ rò ní ìwàdìdì ọlọ́dà fẹ́jà wọ́n wà nílẹ̀ o. àwọn ẹlẹ́ẹ̀kẹta iná ni àlàáfíà ọ̀sán rẹ̀ àwọn tó yẹ mú mi nìkan kí ẹni bẹ̀rù ọlọ́run àpò àtòrí tiwọn náà ìpín mẹ́ta táwọn èèyàn wà láyé pé àwọn èèyàn káàkiri kan fi lọ ọdún náà mọ́ọ̀mì ni kan fi lọ lájẹ náà mọ́ọ̀mì tó ti ẹlẹ́dẹ̀ ọlọ́run fi wá láti kúrẹ́ ẹ̀dẹ̀ rẹ̀ jẹ lọ́pọ̀ ọlọ́run náà láti wọ́n láàjẹ náà. àwọn káàkiri kọjá ìran àkọ́kọ́ ta kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí wọn àti ìṣesí tí ọmọ abẹ fún wọn níjọba ìkìyàmà labẹ́ sọ kókó ọ̀rọ̀ méjìlá láàrin. alákọ̀ọ́kọ́ nínú tí ó ṣẹlẹ̀ sáwọn káàdì ìjọba ìfìyàmà òun náà ní pé ìjẹpẹrẹ yóò ṣẹlẹ̀ sí wọn táwọn náà fẹ́ ìdí ìsìn sáwọn wáyé kò dáa ìsìn sí ọ̀dọ́ àná. nílé ayé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ṣẹ́kù àwọn mísà misa mísà misa mísà mínísà ọba ìdí ẹbọ ó sì gbó kọ mùsùlùmí lérí ó kọ mùsùlùmí ó sì làwọn lálẹ́gì àwọn àwọn ẹgbẹ́ ọba ṣẹbọ gbúló. mo ò ṣe kọ̀ ọ́ mo ṣe kò lé ayé ọlọ́lá ni wọ́n ní ìwòye tíá láwọn ọ̀gá ọ̀gá a mi àwọn ọ̀gá ọ̀gá bọ̀ ìyá tí wọ́n jẹ àìsí àmọ́ yóò gbàgbé owó ń dọ́là nílé ayé yóò tẹ̀ jìgbà wọ́n tó máa sọ yóò tó máa dìnnà yìí ìgbéraga òtún tọ́jú ọdún tẹ́lẹ̀ yẹpẹrẹ ọba àwọn káàkiri wọn gbà sí pé à gbèsè táwọn sẹbi táwọn ń lu ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà ara rẹ̀ ọlọ́sọ fún àwọn túrọ́ọ̀lù mọ́ra rẹ̀ àyà fọ̀tẹ̀tẹ̀rì àti fọ̀tẹ̀fọ̀ọ́ ọlọ́ni yà wọ́n wáyé àkọ́kọ́ náà mìíràn lé àdídá sírọ́ àyè káàdìnà wọn ilà àmọ́kù bí ìyó gbogbo káàṣì àtà nàbùsọ̀ ọ̀hún tẹ̀rẹ̀ àbùrù dèlà dáadíkà ní ọ̀hún lẹ́bí ká ọ̀hún àdúrún. ọlọ́ni wà nábì sọ̀rọ̀ tí sọ wọn yà wọ́n wáyé àkọ́kọ́ náà mìíràn lé àdídá sírọ́ ìjọ tí wọ́n máa jáde kó nínú sàárè ìdáhùn jáde kù yẹn sàárè ìdíjẹ́ ló ti lábáwá. ìwọ́n tó ti ní sàárè inú rẹ̀ náà wà abáwá lórí ìfẹ́ sàárè tiẹ̀ náà. yọ̀wọ́ ya kúrú náà mínàlì àdìdá sọ̀rọ̀ àní. ìjọ tí wọ́n máa jáde kó nínú sàárè tí wọ́n máa sáré jáde pìpìpìpìpì. kálukú ọmọ kálukú ọmọ sáré àwọn káàbìrì tí wọ́n ìsáré wọn kàánà òkìlà ìdò bí ẹ ṣe máa sáré lọ bí ó sá wọn nígbà tí wọn wà ní ayé bẹ́ẹ̀ náà ni wọn máa da lọgẹrẹgẹ lọsùn mọtò lọ sí ìṣòro ìjọ wọn jọ lọ. fèrè tí bàbá yẹn kàbá kan ẹni wọn náà fẹẹ mú táǹtàn kan pẹ̀lú wọn ti kọ ẹgbẹ́ ọkàn mi káàkiri wọn lọ sáré lọ. kàṣíàtà náà sọ ọrùn ojú wọn ọ̀rẹ́ lọ ojúmọ́ ní jọra wọn rárá ìyẹpẹrẹ ọba wọn tẹ́lẹ̀ àbúrúdé ńlá ìyẹpẹrẹ ogun ẹdáwó kò sí ní adéjáde má kò sóràn ọ̀rọ̀ má kò sọ má dùn sí gbogbo àgbàwà ní ẹmá ní ẹmá ní ẹmá tó kí tàbí ní ẹmá jẹ́ olórí wọn lọ́wọ́ kò sí ìròyìn ọmọ ó tún gbé sáà lọ́rùn àti kí ní ìdí ẹmu Mr. President lọ́wọ́ sínú rẹ̀ ó tún dún ìgbéyẹ̀ wọ́n ti wọ́ pọ̀sẹ̀ntì ọ̀wọ́ ilé lásìkò ńlọ́kàn égbè sọ́run <laughs> tọ́ba ṣe dààmú bí ọgbọ́n yìí tọ́ba ṣe kó ọ̀ọ́kà láwọn lórí kó ṣe jọba. ọlọ́ba sọ pé ká àdìkàlì ọmọ ìlẹ̀dì ìka lóyún àdúrún ọjọ́ táwọn ọlọ́ta sí láti fún wọn iná nìyẹn iná ọ̀jẹ̀ ilé ìjẹ̀pẹ̀rẹ̀ ọ̀bẹ̀sí wọn yóò mú ọ dáwọ́ níjọba ìdí àmọ́ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú tí ó ṣẹlẹ̀ sí àwọn káàbìrì òun náà ni pé tí ẹ bá ti ń dínkù òun sàárè báyìí ó ti máa kí lóòsì pé táwọn ta ooo orí àwọn òkú kí làwọn wá ṣe ń bí kí làwọn ń déyẹ̀ sí lórí sí ìfún ọmọ tó jáde lẹ́nu. ọlọ́run bá sàlàyé àwọn sọ́ra tó yà sí fifty one to fifty two àbí fifty one and fifty two ọlọ́wọ́ àdìgẹ́ lásán fún wa pé wà ní fíkà sórí fàyídà ahùn mínà ní àdìdá ti ilá ọ̀bì yẹn sílùú kọ́ọ̀lù yà wà ìlànà àmà bá àtànà ní ìmọ̀ràn pàdínà olùdáwọ̀. هذا ما وعد الرحمن وصدق المرسلون ọlọ́ba àlejò aṣojú wájú fíkà ló sóòrè wọ́n fẹ́ kó kù sínú owó náà ní màláìkà tí ó kọ̀ kéré fáyidá àwọn òmìnirẹ adídáàbì ilà àwọ̀ bíi ìyẹn ìlú. wọ́n bá máa dà lọ́wọ́ gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ wọ́n máa lọ sọ́dọ̀ ọ̀rọ̀ kùnìyàn ẹ̀ẹ́dẹ́ àrò wípé onírọ̀ bù bá wọn kì í sọ́dọ̀ ọlọ́run lélẹ́yìn o ẹ̀ẹ́dẹ́ kà sí sẹ́yìn ìdúlé ayé wọ́n bá máa ṣe wọ̀wọ̀wọ̀wọ̀wọ̀ wọ́n máa wọ́ lọ wọ́n lórí àwọ̀ ìlànà ọgbìn ìwé àwọn ò máa ń bá àdáná ní mọ̀lẹ́kọ́nìlá táláwá jí àwọn ibi táwọn tó sí táwọn jí àwọn ibi táwọn tó sí ọwọ́ ọ̀run àbá tí wọ́n fi sinmi tí wọ́n fi sùn tọ́jọ́ pé gbogbo nǹkan gbọ́ tó ní tí etí rẹ̀ ó di tí ó sì kú níjọ́ náà èyí àsìkò yẹn iná ẹ̀ ní oorun tí wọ́n sùn lẹ́yìn ìjọba wa ṣẹ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́ ń dá àbí ọ̀dà tó sọ pé lè má lè fún ìpínlẹ̀ yọ ọmọ lè dá ìdíwá ìdíwá ìtọ̀fà tí ò ní sí kankan tí ọmọ ọdún rárá tọ́lọ́ ń fi ọlá rẹ̀ hàn ìpẹ́ta ń ní ọlá òní má ní kìí ọmọ ìdí ìtàn náà òǹgá náà ni ó tún dára rẹ̀ lóògbé ìlà ìwà ìdè ìpàpà òun ọlọ́run ló ní òun ọba àtúntò ìgbèjì ọba tó lágbára gbogbo àrà ọ̀rẹ́lẹ̀ lẹ́yìn bàtà ìgbà láyé ní ọwọ́ àtúwọ́ afẹ́ gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọba ẹ̀dẹ́ ènìyàn ọba àtàjì àti ìtọ́lọ̀ ọba afẹ́ fún àwọn dábà bẹ́ẹ̀ náà ní nípa àwọn nípa àwọn màláìkà bẹ́ẹ̀ náà ní nípa àwọn àjẹ́ lọ. àsìkò yẹn tí wọ́n bá wá jí padà wọ́n á sọ pé yá wà ìlànà máa ń bà á dáadáa ní ìmọ̀lẹ́kọ̀dí náà à ìgbé àwọn ìyàtìyà ní ìṣòro léde táwọn kọ̀ táwọn ní bá bẹ̀rẹ̀ wọn fẹ́ gbẹ̀ kálá jí àwọn kó ní ní orun táwọn ń sùn náà. àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ sọ fún wọn pé àgbà náà wọ́n á dá ọ̀rọ̀ náà. agbátọ̀ náà wọ́n wá sọ àwọn mọ́ọ̀mì ni wọ́n mọ̀ sọ fún wọn gẹ́gẹ́ bó ṣe wà lọ́ nítorí wọn bá aláàánú jùlọ tó ṣe láti òwe lọ́dọ̀ sì jẹ́ aláàánú tó ó sì sàánú ilé ayé ẹ̀ sì lọ àánú ọlọ́run ẹ̀ tẹ̀lé lọ. àánú ọlọ́run tó ṣe fún yín náà lẹ́tún exploit tẹ́tún fi yàgò ọlọ́run. àdéhùn tó lọ́n ṣe rèé wọ́n sọ dákàlì mọ́sálò àwọn ànábì ọlọ́run olódodo ni wọ́n wọ́n ti kìlọ̀ sáni bí ọlọ́run pa kan tí ó kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ nígbà ìdí àwọn tí máa ní bí rẹ̀ sọ̀rọ̀ kò sí àná bí ọlọ́run kan tí ọ̀sọ̀ fún ẹgbẹ́ àdídé náà tọ́ kan. ẹlẹ́ẹ̀kejì ni ẹ ìbòsí tí wọ́n máa ké lé gbé àwọn ẹlẹ́ẹ̀kẹta nínú ṣíṣe àwọn táàmù ìjọba ìdíyàmọ́ òun náà ni pé wọ́n ràn jùlẹ̀ kódò ojú mọ́ ojú lọ síta jáde nínú èdè lábáwá ẹni tó gbé ẹyọ ọ̀tà láyé kèsì kókó mẹ́wọ́ ṣùgbọ́n ẹyin gbẹ́gbẹ́ ó ti bọ́ ọ̀tà ó ti bọ́ ọ̀tà kó dá yẹ ní jẹjẹ nínú èdè lábáwá nínú tí ó ṣẹlẹ̀ sí àwọn káàkiri lọ́mọdé àti àwọn. ọlọ́ba wa sọ fún wa nínú ayé àkùrán nínú sọ́ọ̀tì Ibrahim àyà forty two àti forty three ọlọ́ni wọn dáa ta sàdá ńlá wà àwọn abilá àmà yà àmà lọ́ọ̀lì wọn. ìdàmà yóò àkìlò wọn yóò mi tẹsán tó fi ilé àwòsàn mọ̀tìrìnà mọ̀kẹ́nìyàn wọ́sìn láyé tàbí ilé ìtọ́jú wọn wà á kó ìdájọ́ wọn hàwá lọ́sàn-án wọn bí lọ́wọ́ ọlọ́ba tó fi lá káṣá ẹ̀nàlá àbáàtìlá ní àmàyà ẹ̀lùbọ̀ ìmọ̀ má ṣe bí ọ sọ wílẹ̀ ní ẹ̀mí rẹ o má lérò rárá ibi ọlọ́ọ̀ba ó ti gbàgbé ìtàwọn akáàbì ìṣeṣẹ́ àwọn alábòsí àwọn tó yẹ kó sí náà tí ẹ̀ sì kún sí nǹkan mi lẹ́yìn ọ̀rọ̀ àbálábòsí wọ́n ní ìmọ̀ ṣíṣe kára tó lọ́ọ́ àwẹ̀ tí ìgbà yẹn ti rú mọ́ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم اليوم أمين مروا كمين فرمنا دروا كمين فرمنا وصابوس تقول عليه ẹ̀tọ́ dá gbogbo tí yóò gbúlò fún ọ ó sì tún dá sí ara rẹ ó sì ṣe ẹ̀dá rẹ ní èèmọ̀ ìyanu láàrin oṣù mẹ́sàn-án tẹkinọlọgì ló ti dé bẹ́ẹ̀ ó sì dá ọ bẹ́ẹ̀ ó tún wá ó tún wá rí ọ gbogbo tí máa ń mú ewu tí ó mú ewu wá tó yẹn lọ kò jó mú lọ tó o fi dàgbà tó o fi gbọ́n ọwọ́ àtúntò tí wàá gbẹ́jọ lọ́nà tó dá ọ lọ ẹ̀bọ ló kù tó ọmọ sí ó ní kékeré ọkùnrin kótókótókótó dàbí bí ọkùnrin ọmọ pè ní kótó à sí ọ. àwọn tí a ti lánàá ọwọ́ àti ìgbà ọkọ ní sọ̀rọ̀ ó ti ẹ̀dùn dábàá tó wá bí ó ti ṣe bá a bá àná ló ṣe fún ọ tí ẹ ní àbá ní láìsẹ̀ǹsì àgbẹ̀ náà ni tí ẹ ní kò sábà jọ wọn lọ́lọ́ ni tọ́lọ́ fi sọ fáwọn ẹ̀ṣọ́ sábà gan igbe láyé ní àṣírá kíta láyé ábá fún ní àmàlù ọlọ́ni wà lápọ́dé ó kíyà ilé ìkẹ́ wà ilẹ̀ lẹ́dí iná mi ń kọ́bìlìkà láyé ní àṣírá kíta láyé ábá fún ní àmàlù wà látàkùn náà nà ọlọ́run wà lápapọ̀ kò fi ayé lé ìka àti sẹ́ránṣẹ́ sí ọ wàyí ìdánilẹ̀ ní nínú mi ń sọ mi níka gbogbo àwọn tó ṣáájú rẹ̀ lọ àwọn àdínẹ́bí ọlọ́wà tó ti jẹ́ àti sọ bá wọn náà ìgbéra yìí àṣírà níta tó o bá fi ní sẹ́lọ ṣàyà àbábọ̀ ọ̀nà àmàlẹ̀ iṣẹ́ rẹ̀ ọba àdínní gbogbo òun rẹ gbogbo sàká rẹ gbogbo ájì rẹ gbogbo ẹgbọ́n yẹn fi bíyẹn máa compromise pẹ̀lú ẹ̀rọ rárá kódà tí bàbá ní achievement kankan ní ayé bí pé ó kú òkú tó yẹ lọ achievement máa lọ tọba tó wá wà ní ẹ̀ka àgùgbè áà ó ti wà nílẹ̀ ńlá ilẹ̀ ńlá tọ́jà pé èyí ọkàn máa wú ẹrù mi pẹ̀lú gbígbọ́ ni láwa ni ló tóbi ẹnu gbani ẹnu gbani òsè é fòyì òkùnkùn lórí tó gbé yìí jẹ̀lì bàbá ó gbó lárugẹ délẹ̀ ni kódà yóò ti wọ sọ́ọ̀tì ọwọ́ yóò ti wọ blọọkì ọwọ́ yóò wọ sọ́ọ̀tì tẹ́tẹ́ iná ọlọ́run yóò sì wọ̀ lálẹ́ kìá iná ọlọ́run yóò sì wọ̀ lálẹ́ kìá àwọn sábà ní sàsálà wọ́n lẹ́nu ìkẹ́tì ń jagun tó gbé ọ̀nà ọlọ́run tọ́pọ̀ á fún ẹni ọlọ́run rẹ̀ anigba sáà tó gbé a iná ọlọ́run yóò wọ̀ iná ọlọ́run yóò ọjà wọlé mi. àníwàsá kò ní ọlọ́run ní ọwọ́ ṣẹ́ ìjà tí máa ń jà yọ ọmọ ilé ju tàwọn lọ ọlọ́run kú ló kú ó sì ń ṣe sọ́nà tó ṣe oṣù pa àwọn káàkiri lọ kìí ṣe mùsùlùmí ní pa àníwàsá kò ní ọlọ́run ní ọwọ́ àtúbọ̀tán rẹ̀ nígbà tí àwọn káàkiri tí ọwọ́ tí ẹ̀ka mú ha òun náà ni ọfà ń ṣe bó ṣe tára ń yòó báyìí nínú ọba ara rẹ̀ wà fúnra rẹ̀ wá. àwọn sàbẹ̀ rí báyìí wọ́n kí gbẹ̀rẹ̀ ga ọmọ akpa sọ́dọ̀ bá rọ̀ sóńlò lọ́la wọ́n bá ti bá ní sàtàlà. ọkùnrin náà mọ̀ wí ní òní àgbà tó mọ̀ gúnra rẹ̀ pa ẹ̀ ń bá gúnra rẹ̀ pa iná ọlọ́ọ̀ni ọwọ́ ìwọ́n kò nira rẹ̀ ọlọ́ọ̀ni ni ọ wọ́n ṣe wà nípò àti sàtàlà sọ pé kí ni ẹ̀sìn Islam fẹ́ wò kòkíìnì tí ó wọ náà lọ ọlọ́run àwọn abirẹ̀ ẹ̀sìn lọ kòkíìnì tí ó wọ náà lọ ọlọ́run àwọn abirẹ̀ ẹ̀sìn lọ ẹ̀sìn Islam síbẹ̀ ní Islam ni ọ̀pọ̀lọpọ̀ táà ń lo technology sí àwọn olóṣè táà ní wọn á fi gbẹ́ Islam dáa bẹ́ẹ̀ náà ẹlòmíì ó lè kọ́ mọ́sálásì ó lè ráwọn èèyàn lọ sí àdìsí pẹ́pẹ́pẹ́ ó lè gbé ìbùdó ọ̀rùn sọ́yìn wá ọdọọdún ní máa ṣe ọgbọ̀jọ́ ni ó lè ra lọ bá àbá olè fún ẹni mílíọ̀nù náírà ó lè kọ́ lé ike tí ó tún máa tọ́ rẹ̀ wàláì tí ọ̀bà jẹ́ wọ́n fi ẹ̀kọ́ wá mi ọkọ̀ ìjẹ́wọ́ ìdòdó ń bá ìdòdó yẹn sọ̀rọ̀ àbẹ̀ mi ọkọ̀ jẹ́ kò kí èèyàn tó lẹ́bí ó ní àná títí oṣù fẹ́ẹ́ ti dáná. ọmọ ní ọmọ ẹ̀ẹ́dẹ́gbàpọ̀ ìmúná ìlànà nínú nínú lànà ní sọ̀dọ̀lá. Èèwọ̀ ni èèwọ̀ ni kọ́ ọmọ yẹn rántí là ìwọ ọmọlúwàbí láì lásọ àbí láì láì sí kò lásọ. Àwọn àbá sọ̀rọ̀ gan láwọn yẹn bá pọ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n ní gbàgbọ́ tí wò yọ kẹ́sì bẹ́ẹ̀ kí o. Orí ìjókòó làwọn àbá mi wọ́n fún ọdún ọ̀hún ọ̀rọ̀ àwọn. Nyaba fẹ́ yàn máa mú láì tẹ̀lé wọ́n jọ wa, ebi wọ́n wá sí màmú kan wájú. Ìjọba Nàìjíríà ló ń bọ̀ wọ́n wọ́n. Ọ̀rọ̀ àwọn àmà ni o, kì í sọ̀rọ̀ nílé. Bóòlù oṣù máa ń jẹ́ gbogbo náà tó wà bí ìbílẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni náà nígbà ní ìlú ọ̀gbọ̀n tó àná. Olùkọ́ ọ̀fẹ́ sàtà àwọn ọ̀fẹ́ ti lẹ́nu. Òṣèlú Jọ́nà ìkan náà àwọn àwọn àwọn àwọn onídàá wọn kò sọ̀rọ̀ ti pẹ́ ti pẹ́ láti ṣe láti etí ó ní ìkan náà àwọn àbá àbáyé náà nínú náà ká yìí ṣe wọ́n bá ti fẹ́ tó àṣà àgbà àtúbọ̀ àbúrò ọmọ yóò báyìí orí ìlú ọmọkùnrin ìjọ kọ̀ ọ́ tí èkó náà <laughs> ẹ̀wọ̀n náà ká yìí yá. ṣé ojú àná sàlámù náà wọ́n ti wà láwọ̀ wọ́n hàn áyà kúránì wọ́n ní wọ́n lọ dùnú sáradá ìyẹn tó kéré tí ẹ bá ní kó bí ọlọ́run kọ ẹgbẹ́ oṣù rẹ̀ wá ní kó bí ọkùnrin ayé àkùnrin ní nìkan wọ́n ẹbí gbọ́ yìí. ìmí tí wọ́n ti sẹ́nu tọ́ọ̀bà sọ́ra nígbàdàn ọ̀bọ̀ wẹ̀ tọ́ọ̀bà fún wọn dáadáa ó jù síbẹ̀ láti àlọ́ tó òkú lọ ayé lọ gbé lọ kú mẹ́ta. sójú àgbẹ̀ làwọn àti àwọn ìwà sójú àgbẹ̀ làwọn àti ọlọ́ni wọn láta sábàánà láàbà ìlànà àmàyà àmàlú bọ́ọ̀lì àwọn alábòsí èèyàn àwọn káàkiri ní ẹsẹ̀ ẹsẹ̀ lọ́rọ̀ bọ́lọ́ ọba gbàgbé wọn lọ́rọ̀ gbàgbé wọn àwọn tí wọn àwọn ṣe islam tí wọn àwọn dá àbá tí wọn ti ṣàkóso wàtílé kábùkù dùkú nǹka wíyà tó ń bímọ ọ̀la mú. abẹ́ẹ̀kọ́ ilé wọn ẹlọ́wọ́ ẹlọ́wọ́ yá wọn ẹlọ́wọ́ mọ́ ẹlọ́wọ́ àwọn ọmọdé mọ́ wọn òfo ló kún bẹ́ẹ̀ ní òfo ibòmí ẹ̀ ní mọ̀ pé àbá àti kọjá bẹ́ẹ̀ ó sì wà nínú ìtàn àbájá pàápàá ni wọ́n ẹ̀ ní mọ̀ pàápàá àti kọjá bẹ́ẹ̀ nígbà tábùsù ti pọ̀ lù wọ́n ti ṣe nǹkan mi lẹ́yìn Islam wọ́n ti mú nǹkan mi mọ́ ọlọ́run máa lè gbà gbogbo wà láta sábàtà ńlá àbábìlá àmọ́ ẹ̀yà àmọ́lò dọ̀ọ̀lùmọ́ mọ́rùn-ún ọlọ́run bá ti gbàgbé tí àwọn káàkiri àwọn alábòsí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ń sẹ́wọ̀n إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار ọlọ́run tọrọ lára ní ìjọ tí ojú wọn ràn lẹ̀ tí ò lè ṣe padé mọ́ nítorí tí wọ́n ní. nígbà tí sinmi bá wà nìyẹn wọn kò fẹ́ sùn nígbà tí sinmi bá wà nìyẹn wọn pé ajẹ́ jókòó nígbà tí sinmi bá wà nìyẹn wọn rántí ká ẹni gbọmọgbọmọ lẹ́sẹ̀ jẹ́ tọ́jú ẹ̀. ó ní yí ìsinmi kankan fún wọn etí wọn máa rí oríṣiríṣi nǹkan ìyá nígbà oníjókòó ti pa jíde báyìí mo tẹ̀lé náà eré wọ́n máa sá mo kélé rè ní òwúrò sí i ní ìṣe wọ́n mú agbójú wọn tí wọ́n lọ sọ̀rọ̀ báyìí ibùdó àbáyé ti sọ̀rọ̀ àwọn aráàlú wọn kò wọ́n ti kú wọn bẹ́ẹ̀. pé kí ló tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ló tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ló tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ibẹ̀ wọn mọ̀ ọ́n jùmọ́ láàyè tọrọ gbogbo òní lè pa jíde rárá ìdààmú tí wọ́n bá wọn náà gbé ọ̀tá lè fi àmà kó o ní ní nǹkan kan tí wọ́n mọ ronú síra wá kò sí nǹkan kan má. àjẹ́ ronú pa ti ń jẹ etí mu ọmọ mi aya mi ilé mi nǹkan ọ̀sìn ní ọ̀sìn ọ̀. yóò ti kó lọ làbẹ́ wọn pátá pátá pátá pátá àti ọba tó wọlé tó bá wọn láyà wọn kọ́ lé lórí. ẹlẹ́ẹ̀kẹrin nínú ìṣesí tí ó ṣẹlẹ̀ sí àwọn káàdì yìí òun náà ní pé ìbẹ̀rù gbójó ìní ọgbà gbogbo ọkàn wọn níjọba ìdàgbé àmà ọlọ́run sọ ilé ìfọ̀n sọ́ọ̀bù dáàbò àyà eighteen ọlọ́run bá dìgbà aláṣẹ pé wà á ń bẹ̀rù ohun yá ọmọ ilẹ̀ áàzì bá ti ìdí ló kù ló gbọ́lá dáadáa kanáàdì káfíń ní máa lè dọ́ọ̀lì dọ́ọ̀lì kì í nà ní àmì mí wà láṣẹ sí èyí yìí rọ́ọ̀ ọlọ́niwá àgbẹ̀wò rí àdúgbò máa kìlọ̀ fún àwọn káàkiri ní yàwó wọlé àdúrátì ìjọba lè pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ súnmọ́ náà ní ọ̀gbìn àlùkìyàmà ìdílé kòtò ògbólá dára kájáde nígbà tí ọkàn wọn tí ó ti yọ ó ti débi dòwòrò yóò ti kò láàyè rẹ̀ rẹ̀ wọ́wà ìdààmú dàbò lọ́sọ̀tún lọ́sọ̀tún tọ́ba ti pọ̀ jù ọkọ̀ mọ́ ọ́ kọ́lọ̀ kó sọ àbúrò bẹ́ẹ̀. bọ́bá ṣẹlẹ̀ ilé ayé ìdílé nu káàbìnrin lẹ́yìn tí lẹ́yìn náà rẹ̀ ọmọ bàjẹ́ máa lè tọ́ ọ lè mí iná nílẹ̀ kábì kò ní í ṣe ọ̀rẹ́ ìmùlẹ̀ kankan tó lè ṣàǹfààní fún káàbì níjọ́ ìmúlẹ̀ ìyáàmà wàlà àṣẹbí ìlú kọ́ bẹ́ẹ̀ náà sì ni kò ní í ṣe tí ọ̀wá sì pẹ̀ fún ọ tọ́nà ọgbà ẹlẹ́ẹ̀karùn pẹ̀lú gbogbo níta kàṣíwájú tí ọmọ ṣẹ̀ sáwọn káàkiri ní yẹpẹrẹ ní níbẹ̀rù náà ní ìrànjú lẹ̀ ní nígbà tí wọ́n bá tó wá mọ dé ibi tí wọ́n ti ṣèṣirò ṣẹ́ níjọ́ ìdàlẹ̀ kìí àmà tí àdàgà tí àdàgà tí èmi ò wà lọ́wọ́ wọ́n tún so wọ́n pọ̀ máa kẹgbẹ́ wọn nínú àdìgbàmù tí ń dà wọ́n láàmú nínú àwọn ọmọ èèyàn kí ẹjọ́ ń lórí ayé ọlọ́ba sọ ilé ìfúwa nínú sọ́rọ́sì Ibrahim aya forty eight fifty ọlọ́ni ya ọmọ tó bá dálò lẹ́ àrùn lẹ́ ìrọ̀lẹ́ àrùn wọ́n sàmà wá kọ̀bá àbúrò lè là nínú wa ìdè kọ́ra ọ̀tọ̀rọ̀ lójú rí ní ìnáyàwó wáyé dé mú kọ́ra ní ìnáfìlà asfaw. سرابيلهم من قطران وتبشى وجوههم النار ألمي أجنبا يوم تبدل الأرض غير الأرض يسوع تشنجيلة يا المسلم تلا والسماوات سمنا وجي ما دجوا القيامة وبرزوا لله الواحد القهار كان كان هذه المصاريف tí wọ́n hàn kéde tí ọlọ́ọ̀bá tó ọlọ́ọ̀bá tó tó lọ́dọ́gba lórí gbogbo ẹ̀dá àti mọ́mìnì àti káàmì ní ọjà tí kò tó sáré ṣùgbọ́n o ọ̀tọ́rọ̀ ní kúndìrì ní ìdáyà ọmọ èdè mọ̀kọ́rọ́rọ́ àti ìnà àṣùbáàdì. ó di àwọn ọ̀daràn ní àwọn káàmì wọ́n di àjàgàdì wọn pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tọ́jà pé wọ́n ń ṣì wọ́n lọ́nà nígbà tí a jọ wà ní ayé sàràdì lóhun gbàtẹ́ ẹ̀bà ní ṣòkòtò tí wọ́n wọ̀ sí dubai nínú ọ̀dọ̀ra láti bí dẹ́lẹ̀ wàtẹ́gbẹ́ ṣàwùjú àwọn ojú iná yóò mọ dùn wọ́n dáhùn téèyàn bá mú ìdẹ ọ̀pá tó fi ṣe ṣòkòtò tẹ wá sínú náà láì lo kọ́pà yọ ọmọ jóná ó tún wá kọ́pà kọ́pà ó tún wá ọmọ lára lọ́kọ̀ọ́ ìyá wọn bá pọ̀ sí mi wà dé àbí ayọ̀nù tẹ̀yàn lára ni ọlọ́mọdé àríwọ̀ ẹ̀ tí túmọ̀ sí pé wọ́n dè wọ́n á ọ̀bẹ tó àwọn onímọ̀ tó yẹ pé wọ́n dè wọ́n ní àjàgà lọ́wọ́ àti lẹ́sẹ̀ nígbà ọjà ìgbé àwọn ọ̀bẹ ní wọn tó lọ pé rárá nínú àwọn ṣèkọ́ àwọn ẹni tí ẹ̀dọ́ máa ń ṣe é pọ̀ nílé ayé ìwọ̀n pẹ̀lú tẹ́ẹ̀ yọ̀wọ̀ a máa jẹ́ ìbànújẹ́ pé á ah, ìwọ ló kórè ikú lóhùn ọdọ ọmọ tó pé rárá kìí náà ń bẹ lára rẹ ní ẹlọ́sàn-án wa. ọlọ́run bá tún fún wa nínú sọ́ọ́tù gbogbo àyà thirty six sí thirty nine ìpè wà máa ń yá aṣọ àdìgírè rahmẹ nọ́pọ̀ ìdílé láwùjọ ṣẹ̀yìn láwùjọ ṣẹ̀yìn tọ́ọ̀nù fàwọn láwùjọ ṣẹ̀yìn. وإنهم ليصدونهم عن سبيل الله ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشركين فبئس القرين ولن ينفعكم اليوم ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون ọlọ́run ní wọ́n máa ń yá aṣọ àbúdékèrè ràmà inú èdè lábáwá àlàáṣà kò sí àwọn àpárí rẹ ní àdúgbò kéjì ọjà ní láyé báyìí kọ́mọ ìgbẹ́ dáadáa kọ́mọ ìdúrà ìgbà kò sí síbẹ̀ lọ́sàn-án àdúgbò lọ. ọlọ́run ní wọ́n máa ń yá aṣọ àbúdékèrè ẹni tí àdúgbò bá kó sórí tí òfin náà yẹ lọ lọ́lọ́ ẹ̀ ń bá sẹ́ni kó bí lọ́lọ́ àdúgbò ló kó sí lójú òfin lọ́lọ́. نقيد له شيطانا àwọn ọlọ́ á sì kan ní ìrọ̀rùn tí wọ́n jọ máa gbé bọ̀ wọ́n jọ máa jẹun ní wọ́n jọ máa mú ní. nígbà tí ìbá wa ní ìpínlẹ̀ ìjọmọdé àná tọ́jọ́ ọkùnrin ọwọ́ àgbẹ̀mí tó ní wọ́n bọ̀ ní ìkùnkùn. ṣé ètò ìdíwà bẹ̀rẹ̀ tí kálukú ṣe jẹun wọ́n ṣe sóńsó kan láàrin oríire yọ̀wọ̀ a máa gbèsè láti ṣe bí irun dáadáa ṣíṣe ìbámu nìyẹn ṣíṣe bọ́ ọmọ iye ajo andekele ramani ẹ má ti gbé ojú ẹ ti kọ́ àlùbọ́ ti kọ́ lù onídàájú àti ìtọ́lọ́ kọ́ ìdílé la wọ́n ṣe ìgbà ọ̀nà ni a sì rọrùn fún èsì tí wọ́n jọ máa gbé bọ̀ tí wọ́n máa jẹ́ kọ́ nínú wọn pàwọ́ aláwọ̀ kọ́ ni alábàáyé bí ọ̀bá ti ìdúró àwọn ẹ̀yìn kò ní jẹ kò ní mú kò ní sùn kò ní ná kò ní lò. alẹ́ ọ̀fẹ́ wa náà gbọ́ wa wọ́n jọ gbé ẹrù ìyẹn wọ́n jọ gbé wá sí àyè tó sùn ẹ̀jẹ̀. títẹ̀ náà bọ́ ṣètọ́ àti ṣètọ́ ló ti ga wọn. wàyí nà ó láyà tó dúró náà ń sẹ́ni ilé ìlà àwọn èsì yẹn wọ́n máa sẹ́ni àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́ wàyí nà ó láyà tó dúró náà ń sẹ́ni ilé ìlà wọ́n máa sẹ́ni ẹ̀wọ́ òdodo ọ̀nà tọ́lọ́ ṣùgbọ́n a ibi tọrọ wá sí ni pé wáyà sàrú na ádìdáwò ọ̀gbọ̀nà nínú èrò tí wọn wọ́n sì máa kàtí pé àwọn gan làwọn wà lùgbọ́n lọ sẹ́ni pé yẹn burú ó lè bọ̀ ẹ̀ ń tí ẹ̀rẹ̀ kẹ́ ẹ̀ ṣe wá àsìkò òǹgá ní àwọn àmà tó lò ó pé ọjọ́ fún òun ṣe wá àsìkò ẹ̀ ń tẹ̀ ẹ̀ tẹ̀ ẹ̀ kàn fún àìrí ẹ̀ kí àwọn òkú àwọn òkú ní ẹ̀ lájú ẹ̀ mọ́ tí bẹ́ẹ̀ sẹ́gbẹ́ ìyẹn ti ra fún mo ti kọ́ kọ́nà kọ́ sọ àkùn bẹ́ẹ̀ alimọ́lù yẹ jẹ́ àlùkò mọ̀ yẹ jẹ́ àlùkò náà wọ́n kúrò dáa ní asèlè tọ́lá aláìwọ̀ náà mọ̀ èyí àwọn ẹ̀dá ẹ̀mọ̀ náà gbà mí kò tó wá ní ìbàdí aláìmọ̀ náà lò á ìyẹn ti kọ́ ẹ̀ má mọ̀ aláìmọ̀ náà lò ti gbé òun mẹ́mọ̀ lọ yóò ti lọ kẹ́kọ̀ọ́ ó tún wá kàtíkò ní gan lò nímọ̀ aláìmọ̀kàsí ìdí ọmọ fọ́ọ̀mù bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní àti ìdí ọmọ ṣe rẹpẹtẹ ní ìdí ọmọ gbégbá ṣe rẹpẹtẹ ní bẹ́ẹ̀ náà ní ẹgbẹ́ ìdí ọlẹ́tọ̀ọ́ ti káṣí wá àti ní ẹgbẹ́ ọlọ́wọ́ àti àgbòdo ìlú rẹ̀ kọ́ ọ̀gá báyìí lọ́rọ̀ ẹ̀yọ̀ kó ní ilé ìnàlẹ̀ láàrin àwọn èèyàn yẹn wọ́n ń gbá àwọn èèyàn kó lójú ọ̀nà lọ àdìsẹ́lẹ̀ e. wọ́n ń gbá àwọn èèyàn kó lójú ọ̀nà ni wàyà sábúnà àdínáwọ̀n ọ̀tàdù ṣùgbọ́n bí èrò tí wọn wọn àwọn rò ó pé àwọn àwọn àlùjọ ọ̀nà ọlọ́dà gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ hàtà ìdájà àná kọ́lá yá lẹ́yìn tàbí ìní wọ́bẹ̀ iná ní bàbí tálíkì àmọ́ fi wá ikú fi pa àgbẹ̀ àmọ́ ojú wọn fi jì dìde yọ wà á mẹ́rin pé yára ìta bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni. a kó sì ẹ́ pé wọ́n rẹ̀ mí bí èmi ṣe wà ní amẹ́ríkà kó sì wà lọ sí níyà kó ọmọ sì súnmọ́ kò sì rẹ̀ rà á èmi bá lọ ayọ̀ pé èmi ṣe wà ní ìgbéyà yìí kí wọ́n sì wà ní bíà lọ́mọ̀ bá ṣe ní ayé ìwà kan wá lẹ́ka àwọn òjì bọ́mọ̀ ẹ̀dẹ́ ní kíláàsì ó sì máa sọ́mù àti àmọ̀ níbi ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ tí a jọ ń sèré ní èkó tí a jọ ń sàmì tí a jọ wà ní ìsèké ìwé sọ́lọ̀ yọ ọmọ sọ pé yá ìta bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ní ẹ̀ka kò ló dá ní wọ́n ṣe níta yìí bàbí isa kọ́ ni ìbá sì jẹ́ pé ìtọ́wà láàrin ibùyọ òun àti ibùwọ̀ òun kó ṣe jìnnà tó ń tàbí ìsàlùkọ́rí alábàárì yẹn alábàárì ìlú ni ọlọ́ni wa láyé ọba múlíọ̀ mọ̀ ìdọ́ra mọ́tò àdínàkùn tẹ̀lé àbàbí mùsùlùmí ẹ̀yìn náà wò ìsàkíyèsí bíbọ̀ àyè ọlọ́ni ìdọ́ra mọ́tò gbọ́dọ̀ bá lábùsí ní ẹlẹ́kọ̀ọ́ni àti àti kọ̀rí inú rẹ rẹ àtiwọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́ni méjèèjì. ولقد أوضعكم اليوم أنتم في العذاب مشتركون وسامع لك كان tí wíwà kan nù yín wíwà tó wọlé wà kan nù náà dá àdámà kò sáǹfààní kankan tó ṣe lẹ́nu lọ́wọ́ mi. káàkiri ní ọ̀dẹ ìyá tiẹ̀ ní ẹ̀kúnrẹ́ ìwà ti fi ń bọ̀ wá wá ní adáná lẹ̀ mọ̀ ẹ̀ bá ti pọ̀ mẹ́. gbẹ̀dẹ̀ adébọ̀ ló ń bẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ọ̀bẹ̀ tó bá yá ìyá ọ̀nà ọ̀tọ̀ adé mẹ́rin ọ̀nà ọlọ́dún sí lọ ọlọ́dà kọ́sà lọ́wọ́ ibẹ̀ yẹn láti ṣe iṣẹ́ àlá nítorí ọjọ́ tó ti lọ níta pẹ́ ìkọlọ́ ní owó lòkùn wa iṣẹ́ àlá wájú lọ́la àmọ́ bá ìṣesí àwọn káàkiri lọ ní ìṣesí ẹlẹ́ẹ̀kẹfà هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وهمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا وأرسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا ẹ̀tọ́ wá níbẹ̀ náà.